torí pé ràkúnmí ẹranko abẹ̀mí ni bajaj ẹ̀rọ ni tí kìí ṣàbẹ̀mí tó bá ń ro tó bá wọ̀ lọ́rùn kò sí bí ó ti ṣe pariwo sọ pé ẹ fẹ́ pa mí ni ṣùgbọ́n ràkúnmí ó lè kọ́ ọ̀nà tí ràkúnmí sì lè gbà kọ́ ọ̀pọ̀ nínú àwọn ọ̀nà yìí òun náà ní kó dúró ta púpọ̀ wọn lọ́mọ nínú àwọn ọ̀nà tí ràkúnmí tún lè gbà kọ́ ó ní kó wọ́n gbogbo ẹ̀yin tẹ wà lẹ́yìn rẹ̀ dànù kó wọn ò gbé yín má àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì mọ̀ pé nígbà tí àwọn géńdé mẹ́fà táwọn náà bá gun bajaj gbàjáde náà lè béèrè òun náà lè yarí mọ́ wọn lọ́wọ́ kọjá pé òun náà takú àbí kí wọ́n tiẹ̀ mú wọn lẹ́yìn tí gbàjáde bá kún sí méjì níbo látún rí gbé lọ mọ́ kò síbi tá a rí gbé lọ. wọ́n ní gbàǹtí ṣe ń lọ àwọn kan gùn àwọn kan rìn lẹ́sẹ̀ òkúta ń gún wa lẹ́sẹ̀ òkúta ń gún wa ní ẹsẹ̀ òkúta gún èmi gangan lára lẹ́sẹ̀ àwọn ìkànnì ẹsẹ̀ mi sì ń jábọ́. gbókùtà tí wọ́n gún wa lẹ́sẹ̀ kí lẹ́sẹ̀ ọ máa ṣe ẹsẹ̀ ọ máa fara òkúta ń gún alẹ́ sẹ́kínlẹ́sẹ̀ ọ́ máa ṣe náà yọ máa ṣẹ̀jẹ̀ nítorí yọ máa ṣẹ̀jẹ̀ lọ́gbà dídùn yìí ó ti yé gbogbo èèyàn nítorí pé òkúta ti ń gún ọ lẹ́sẹ̀ kò dàbí ìgbà tó ń rìn lórí ilẹ̀ tí wọ́n ti tẹ́ táìsì kò dàbí ìgbà tó ń rìn lórí ilẹ̀ tí wọ́n tẹ́ kápẹ́tì láti mọ̀ pé yóò dùn ọ́ àmọ́ tẹ́sẹ̀ bá dùn ọ́ táǹkọ́ èyí tó burú jù tó lè ṣẹlẹ̀ ní kí ẹ̀jẹ̀ ọ máa sàn lẹ́sẹ̀ rẹ̀ ó wá ní ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́sẹ̀ mi èékánná mi sì jábọ́ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti ṣe ń sàn lẹ́sẹ̀ mi bẹ́ẹ̀ náà ní ń sàn lẹ́sẹ̀ lòmíì ìgbà tá a fojú gán ní ẹ̀jẹ̀ tí ń jáde lẹ́sẹ̀ wa oníkálukú mú èkísà ó dè má ẹsẹ̀ rẹ̀ amú èkísà á dè má ẹsẹ̀ wa fasumiyat ghazwat dhat ar-riqa' ìlọ́fà ni wọ́n ti pè ogun yìí ní ogun abèkísà ogun abèkísà torí kíni torí pé wọ́n rìn lẹ́sẹ̀ lórí àwọn òkúta gígùn táwọn òkúta yìí wá ń gún wọn lẹ́sẹ̀ ó mú káwọn ẹsẹ̀ wọn máa ṣẹ̀jẹ̀ lójú pàànà àti dá ẹ̀jẹ̀ dúró wọ́n ń fi èkìsà fi wú ẹsẹ̀ wọn ló mú wọn sọ yìí ní ọ̀gázuwátó rẹ́tọ̀rẹ́pà ogun abèkìsà àìsìmàbíkì sàtìsè jẹ tọ Abu Burda ti ń fún wa ní ronisi tẹ ẹ kó ń lọ gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abu Musa ashari radiyallahu anhu ó ní Abu Musa òun náà sọ irú ṣẹlẹ̀ yìí ọsọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sẹmọ pátọdọ rẹ náà wọ́n ti gbà wá thumma kariha dhalik lẹ́yìn ìgbà tó sọ tán ó kórìíra rẹ̀ ó ti sọ tó ṣẹlẹ̀ yìí fún wa ó tún wá kórìíra pé kí wọ́n máa sọ lọ. wa qala ma kuntu asna'u bi an adhkara èmi ò ṣe nǹkan tí mo ṣe kẹ́nìkan èmi ò ṣe ní tí mo ṣe kẹ́nìkan lè bá a máa rán mi létí rẹ̀ tá a sọ pé bíi an ọ̀dùkárọ̀ àmọ́ tó bá sọ pé bíi an ẹ̀lkọ́rọ̀ mi ì ṣe mo ṣe nítorí kí n lè máa fi sọ̀rọ̀ ṣe yé wa lédè lárúbáwá tó bá ṣe wọ́ọ́rà fi kan ìtumọ̀ máa yí padà bíi an ọ̀dùkárọ̀ torí kí wọ́n lè máa rán mi létí rẹ̀. bí an ẹdkọrọ torí kí n lè bá a máa fi sọ̀rọ̀ tọ قال أبو برداني كأنه كره أن يكون شيئا من عمله أفشا ولو كره فجبين ككنين سا إليه تسني كوكو وناني تنتو أسيري على ري وكره فجبين ككنين سا إليه تسني كوكو òun náà ní tuntun àṣírí ara rẹ̀ ajẹ́pẹ́ bí ẹn azkura bí ẹn azkura kìí ṣe bí ẹn ozkara bí ẹn azkura èmi ò fẹ́ o láti ṣe nǹkan kan kí n wá máa fi sọ̀rọ̀ èmi ò fẹ́ láti ṣe nǹkan kí n wá máa fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ìwọ náà kò yẹ kó fẹ́ láti ṣe nǹkan kan kọ́ ọmọ wa fi sọ̀rọ̀ gbogbo nǹkan tó bá ti ṣe tó bá jẹ́ dáadáa ó yẹ kó o jẹ́ kó wà ní bòńkẹ́lẹ́ láàrin wa àti Allah kó lè bá a sàn ẹ̀sán rẹ̀ fún ọ torí pé ńgbà tí ọba ti fi ń sọ̀rọ̀ táwọn èèyàn bá ti ń gbọ́ ń pa rẹ̀ ó súnmọ́ kíkárí mi kọ́ wọ̀ ọ́ ìfẹ́ pé káwọn èèyàn máa yìn ọ́ kọ́ wọ̀ ọ́ káwọn nǹkan yìí ọ wá ba iṣẹ́ rẹ̀ yẹn jẹ́ torí rẹ̀ ta lẹ́ni tó yẹ ká gbogbo nǹkan bá ń ṣe tiẹ̀ Allah. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين nínú àyà mi faman kana yarju liqa'a rabbih falya'mal 'amalan salihan wala yushrik bi'ibadati rabbih ahada gbogbo sẹ́tà máa ń ṣe tọ́jú sẹ́ẹ̀ jọ́sìn agbọ́dọ̀ gbé jìnnà sèǹtì ó jẹ́ kíkárí mi ọwọ́ bẹ̀ àti hàn. ìfẹ́ kí wọ́n gbósù bàrà bàǹdù fún wa kí wọ́n máa yìn wá a gbọ́dọ̀ gbé gbogbo iṣẹ́ wa jìnnà sí i. bí kíni àti kíni àti kíni máa sọ èèyàn doníkárì mi. nàám mhm. kéèyàn ṣe àfihàn sí olóore tó ṣe kìí ṣe nítorí kí wọ́n lè bá a rí i káwọn náà wá wòkọ́sí rẹ̀ sí rere àyàfi nítorí kí wọ́n lè bá a rìn kí wọ́n lè bá a rí kí lè bá a kan sára sí sábàbí mi kéèyàn máa yinra rẹ̀ lórí nǹkan tó ti ṣe torí kí wọ́n lè bá a yìn sẹ́mi kí tí bá ti ń yinra rẹ̀ lórí nǹkan tó ti ṣe kí lè bá a yìn yóò tún fẹ́ kí wọ́n òun. lórí èyí tó ń orí ṣe. لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم أويا تمن دنو يا يقرأ lórí nǹkan tá a fi rí ṣe tí ó tún máa wù wọn kó máa yin àwọn lórí tí wọn ò ṣe má rò pé wọn bọ́ lọ́wọ́ ya o ìyà ẹlẹ́ta eléro yọ jẹ wọn ìyà ẹlẹ́ta eléro yọ jẹ wọn sábàbí mi tí máa mú kíkárí mi kọ́ wọnú sẹ́ nàám. wọn lẹ́ni tó sóore tí wọ́n ń sọ káàkiri fáwọn èèyàn pọ̀ ń lò ń sóore yìí wọ́n ti sọ ṣáájú yẹn kí n tó ṣe tọ́pamọ́ ògbè hàn náà. eléyìí ẹsẹ̀ kárí mi ẹni tí ń ṣe nǹkan nítorí àti fi ráǹfààní ilé ni wọ́n ń naam kéèyàn máa ríra rẹ̀ kó ń jẹ́ nǹkan kan káwọn èèyàn lè bá wò kó wọ́n sọ pé ọ́ wọ́n ló tó báyìí tí ọba kún báwọn kò tí ì túmọ̀ sí kárí mi naam. náà láti hàn ó ní ṣé kárí ọ ìtumọ̀ sí àrími náà ṣé ká lè bá a rí ọ rìsọ́ọ̀tì rẹ ti yé gbogbo wa ká lè bá a yàn ọ kárìmì nìyẹn ṣé kárí ọ ká lè bá a yàn ọ sọ́dà àbí ọ̀dà àwọn kárìmì ṣé wà wọ́n dá ok kí ló aburú ti ń bẹ fún wa aburú ti ń bẹ fún ní kárìmì lọ́dọ̀ Allah báwo ni ìyá ẹlẹ́sẹ̀ eléro ṣe jẹ wọn kí ni wọ́n ṣe ayé sábà ní kí ni ó ṣe wọ́n mẹ́rin wa kí ni ó ṣe wọ́n ná lọ́ba ṣe wọ́n jẹ́ kárí mi máa ń bá gbogbo ṣẹ́ jẹ́ gẹ́gẹ́ bí iná tí ṣe máa jó igi ráúráú tí iná bá jó kíkí ní ọ̀sẹ̀ kù. Eru talọ́wọ́ àwòrán wa kọ́ ẹ pé ojúlówó sẹrẹ rẹ iná jó ráúráú ọwọ́ àpò èrú kí ló ti ṣe eru? kí ló ti ṣe O ó túmọ̀ ti pa àwọn oníkárí mi aláṣẹ̀dànù ni wọ́n àwọn oníkárí mi aláṣẹ̀dànù ni wọn? náà ìyọ́ jẹ wọn yọ jẹ wọn tó bá di lọ́la gbẹndẹl kìyàmà turukulu ẹlẹ́dàá sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha oníkárí mi mushrik shirkun asghar ó ti ṣẹbọ sí Allah ní ẹbọ kékeré olúwa kìí sì forí jiyàn tó bá ṣẹbọ àbí tó bá túbá àmọ́ o ìyàtọ̀ tó wà láàrin ẹbọ kékeré àti ẹbọ níńlá òun náà ní pé ẹbọ níńlá mukhrijun minal millah ó máa ń yọyàn kúrò nínú islam wa muhbitun lil amal ó máa ń ba gbogbo sẹ́jẹ́ wa mukhallidun fin nar ó sì máa ń jẹ́ kéèyàn máa bẹ nínú náà gbére kése walakin ìṣẹbọ kékeré kì í yọ̀yàn kúrò nínú islam kì ba gbogbo sẹ́jẹ́ àyàfi sẹ́tọ́ bá kó sínú rẹ̀ iṣẹ́ tí kárí mi yẹn bá ti wọ̀ ní ọba jẹ́ bákan náà téèyàn bá ti torí rẹ̀ wọná kò ní í máa bẹ nínú ná láéláé mo rò pé yé wa hmm. ó wù ọ́ láti kú lórí kárí mi ta ló wù nàám kí ló dé tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé kárìmì yẹn bò ń lẹ́rù fún wa ju alimẹsẹ́hì dajjal lọ ẹsìn mọ́kí alimẹsẹ́hì dajjal aburú ńlá ni ọ̀nbẹ nínú amaratu sa'ati al-kubra nínú àwọn àmì àti àpẹẹrẹ gbẹ̀ndàlùkìyàmà láwọn àmì tó tóbi ojoojúmọ́ là ń sáde allah níbi aburú alimẹsẹ́hì dajjal ṣáájú kótó dípa sálámà ń bi sọ láti kọ̀ọ̀kan ìsì ọ̀ràn yẹn ni àbí ìsì náfìlà allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi alqabr wa min fitnati almahya walmamat wa min sharri fitnati almasihi dajjal wọ́n ní kò sí ànábì kan kò sí ìránṣẹ́ kan. àfikọ́jọ́ kó ṣèkì lọ fáwọn èèyàn rẹ̀ nípa aburú alimẹsíhì dẹjà tó ń ti pé nírọ̀lẹ́ ní ìgbà tó bá kú dẹ̀dẹ̀ tí ilé ayé fẹ́ parun ní ọ̀wà aburú ńlá ni tó bá yàn lẹ́rù púpọ̀ torí pé alimẹsíhì dẹjà yóò máa pera rẹ̀ ní Allah yóò sì máa ṣe àwọn nǹkan àwọn nǹkan tó jẹ́ nǹkan àmì ńlá tó kàǹkà. tọ́jà pé ńgbà tí àwọn mùnáfíkì àti àwọn kèfèrí bá rí wọn ó lò náà lọ́lọ́run àwọn bí kò pààyàn ní ìsìnkọ́ bẹ lórí kó tún ní kó dìde yóò dìde bí kò mú àgbọn àgbọn tó bá yára wò ó ń bùkátà ọdún mélòó ọdún mẹ́ta omi ọdún márùn-ún. bí kò mú kóró kaṣú kó gbìn kaṣú tó bá yára wò ó ń bùkátà ọdún mẹ́ta òun gbìn ní ti yọ́nì kíkì yẹn ó wù kó sì bẹ̀rẹ̀ sí so yóò sì bẹ̀rẹ̀ sí so lẹ́ẹ̀kan náà àwọn àti ọpọlọ wọn lẹ wọn gbà hùn olùwà àwọn ló dé yìí o àmọ́ múmi ni àwọn tí kìí ṣe múnáfíkì wọ́n rí tán kọ́ sórí dàjálù pé káfíìr káf alif fàárà káfíìr kèfèrí mùmínì nìkan ní òrìkà. أسلم قال المسيح الدجال أعور ألن يجكني إن ربكم ليس بأعور النبي صلى الله عليه وسلم صفوان من حديث ololu ẹlẹ́dàá wa kì í ṣẹlẹ́yin jú kan àmọ́ alimẹ́sẹ́hì dajjal ẹlẹ́yin jú kan ni òun o adajjalu ìtumọ̀ rẹ̀ òpòrọ̀ ìtumà rẹ̀ ní kíni òpòrọ̀ alimẹ́sẹ́hù à ń sìn kí anabi Isa náà ni alimẹ́sẹ́hù Isa bẹ́ẹ̀ nà ọmọ àrùyẹ̀ alimẹ́sẹ́hù. alimasihu méjèèjì yàtọ̀ síra wọn alimasihu ti dajaalu ìtumọ̀ rẹ̀ ní aláìlálùbáríkà alimasihu ta nabi isa òní alálùbáríkà bẹ́ẹ̀ ni lédè larubá kẹ́límà kan ó ń túmọ̀ sí eléyìí ó sì ń túmọ̀ sí eléyìí. yàtí ká sọ pé alẹ́bìtìyà al alẹ́bìtìyà ó lè túmọ̀ sí rírà ó lè túmọ̀ sí títà ó lè túmọ̀ sí rírà ó lè túmọ̀ sí tà kárí mi kọ̀ dá o kárí mi kọ̀ dá nílé ayé ń bí àwọn oníkárí mi kọ́ kí ni màá ṣe wọn wọ́n máa jẹ́ yẹpẹrẹ wọ́n máa ń tẹ́ wọ́n máa ń tí sẹ́mi kí n tó ń fẹ́ achieve ó là pọ́nlé ẹ̀yìn kọ́ máa gbósùbà fún opposite ni ó rí ẹrù ní kárí mi ẹ̀mí wa náà sọ <coughs> ẹ wò wá ẹ wò wá ẹ wò bí táwọn èèyàn wà. àwọn èèyàn wà wò wọn pòsè wọn sì tọ ọtí àbí ọtẹ ha oníkárìmí ẹmẹ wa ni ọmọ fa ìwò mọrùn báyìí yọmọ pa kẹlẹ wo pé ah aṣọ tí wàá ẹyìn ọmọ kékeré múra kọ yẹ̀wò mọrẹ lọ́rùn òponú ọtí àbí ọtẹ ọtẹ oníkárìmí yọfẹ kó gbóhùn sí tọ́lú àwọn èèyàn lójú jókòó ń bẹ̀ wọ́n gbé dìde pé jíjẹ́ jíjẹ́ jíjẹ́ kí sáà ìjẹun lọ́bọ́ sẹ́yìn. torí rẹ̀ àti tẹ́ ìnífóní kárí mi tọ́ Amr ibn Taghlib radiyallahu anhu ó ní wọ́n kó owó wá tàbí àwọn ẹrú fún anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbọ́dọ̀ lè gbà wá owó tàbá àwọn ẹrú owó tánàbí tajà fún wa ni èrè mhm. ogun ni gbọ́dọ̀ ẹsẹ̀ mọ̀. ó lè jẹ́rìí nígbà tí ti sọ pé owó tàbí àwọn ẹrú níbẹ̀ yẹn nínú kọ́jẹ́rì ogun àbí kọ́jẹ́ alifai owó àwọn kèfèrí tí Allahu gbà kúrò lọ́wọ́ wọn fáwọn mùsùlùmí àbí kọ́jẹ́ ìtọ́rẹ àánú. zakat tánìkan yọ ńlọwọ sẹbíù kó jẹ ìtọrẹ tánìkan fa àwọn ẹrú rẹ̀ tọrẹ tọ pàtó wọn kó wa fọkọ sẹmẹ anabi pin ètò súnmọ́ jù ní kọjá rè ogun àbí kọjá fẹyìí nítorí pé tó bá jèrè ogun àti màbá àti máa ń pín èrè ogun fẹ́yì ló lè jẹ àbíkọ́jẹ́ sàárà àtinúwá tẹ́nìkan sí ẹran mi létí bó la sí máa ń pín èrè ogun tó bá jagun tó máa pín èrè ogun jọba rẹ bó la kù. ìdá kan nínú márùn rẹ̀ falẹ̀ lẹ́yìn. وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل ìdá mẹ́rin nínú márùn tó kù ńkọ́ á pín fáwọn jagunjagun á pín fáwọn jagunjagun láwọn owó tó ṣe gbé kù láti ibì kan lọ síbì kan àwọn owó tó ṣe gbé kúrò láti ibì kan lọ sí ibì kan ó ṣeé ṣe kówó yẹn kọ́mọ̀sẹ̀ gbé láti ibì kan lọ sí ibì kan bí kíni owó tí ó ṣe gbé láti ibì kan lọ sí ibì kan bí ilé kí lè tó náà ẹ sọ̀rọ̀ kò bá jòdò náà igi tí ń sèso ilẹ̀ ilẹ̀ ìlú ìlú ìlú la gbà lérò sẹ́wọ̀n kí ní ìsìn tẹ́yìn bá ti borí àwọn ọ̀tá yín ìlú wọn ti di tiyín sáàtún pín yan náà ni eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. a mú ìdá kan nínú márùn fún Allah fún anabi àwọn mọ̀lẹ́bí anabi àwọn ọmọ òrukàn àwọn aláìní àtàwọn arìnrìnàjò ó kù four over five four over five yẹn la fẹ́ pín fáwọn jagunjagun òní wọ́n sọ yìí pé àwọn jagunjagun tó bá jagun pẹ̀lẹ́sìn wọ́n gun ẹṣin jà ẹ kó wọn sọ́tọ̀ àwọn ẹni tó rìn sẹjà ẹ kó wọn sọ́tọ̀ ẹni tó gun ẹṣin jà wọ́n máa gba ṣíà mẹ́ta ẹni tó rìn sẹjà yọ gba ṣíà kan ṣé tí bá ṣe pin ní sí kó láti wàá pin ẹ̀kọ́ mi ẹ̀kọ́ mi mathematics a kó four over five kí gbogbo èrè ogun tá a rí a ti kó kalẹ̀ afẹ́pin fáwọn jagunjagun lọ́nà tó ṣe é pé ẹni tó gbọ́n ẹṣin jà yọ gba ọwọ́ mẹ́ta ẹni tó rìn ṣẹ̀jà yọ gba ọwọ́ kan náà naam adasi méjì ẹgbà alẹ́ ẹgbà wọn ò ní bẹ̀yìn pé pín nǹkan ó dìgbà tẹ bá tó mọ̀ á kí láyìn tó sọ. á dá ẹgbà alẹ́ ẹgbà lọ́la lọ, alọ́ kéèyàn máa dájú lọ fẹ́rò ẹ̀hẹ́n ló ti jẹ́ pé táwọn èèyàn bá ń kẹ́kọ̀ọ́ tí wọ́n bá ń kọ́ mà kí ti kẹ́kọ̀ọ́ mọ́ gbọ́ ní sàn sọ lásán ẹ máa fi làákà ìtẹ̀lé tẹ́ bá ti fi làákà ìtẹ̀lé ẹ rí i pé ọmọ wáyé bì nísìn àwọn eléyìí ẹ̀sìn làwọn gùn afẹ́ fún wọn lọ́wọ́ mẹ́ta mẹ́ta sẹ́ẹ̀ máa bí mẹ́ta ṣe jẹ́ ẹni tó gun ẹṣin jà ọwọ́ kan ẹṣin ọwọ́ méjì sẹ́yìn wa ẹṣin ọgbà ọwọ́ méjì nígbà tẹ́ni tó gun ọgbà ọwọ́ kan two plus one equals to three àwọn ẹni tó ń rin tẹ̀jà á fún wọn lọ́wọ́ kọ̀ọ̀kan ẹ kà yí àwọn ẹni tó gun ẹṣin nọ́mbà àwọn jẹ́ seventy àádọ́rin àádọ́rin lọ́nà mẹ́ta ó di igba ó lé mẹ́wàá ìgbà tí àwọn ẹni tó rìn sẹ̀jà táwọn jẹ́ ọgbọ̀n tá a bá fọgbọ̀n tá a fi kún igba ó lé mẹ́wàá ó di igba lé ogójì four over five tó kù yìí báyìí ẹ wá pín sí ọ̀nà ìgbà ó lé ogójì ṣé yé wa á pín sí two hundred and forty two hundred and forty shares ajẹ́ pé gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú àwọn tó gbọ́ ẹ̀sìn ọmọ gba mẹ́ta mẹ́ta ẹnìkọ̀ọ̀kan nínú àwọn tó rinṣẹ́ ọmọ gba kọ̀ọ̀kan yọ kárí àbí òní so bẹ́ẹ̀ náà wọ́n ṣe máa ń pín lè wò. tọ eléyìí ó súnmọ́ kọjá pé owó mi ni anábì wa pin ṣé anábì ni máa fún yàn ni àbá anábì ni máa pin ni máa pin kanya sanabi ni máa fún yàn àbá anábì ni máa pin kanya ẹ wá dáhùn nàá. pínpín ní tànàbì tani máa fún ni nínú hadith eléyìí tí imaamu Bukhari tó gbé jáde àti àwọn míì anabi ni wa innama ana qasimun wallahu yu'ti èmi o mi jẹ́ nǹkankan bí ìbá ṣe olùpín ṣùgbọ́n Allah òun ló máa ń fún ni. tani fún ni tani ń pín in ẹ ẹ má sì gbọ́ o ṣé ní ìsìn náà ànábì ní pín in àbí báwo la ànábì ń pín in náà lójú ayé rẹ̀ ṣé ní tí wọ́n ń pín lójú ayé rẹ̀ ní tí ọlọ́run fún gbogbo èèyàn náà àbí ń ìkápá rẹ̀ tó fẹ́ pín fáwọn mùsùlùmí. mo rò pé yé wa ha n tó wà lábẹ́ kápá ànábì tànàbì sallallahu alaihi wasallam fẹ́ pín fáwọn mùsùlùmí ànábì ló máa ń pín àmì ìtọ́ wà lábẹ́ kápá rẹ̀ tó fẹ́ pín gan gan gan gan ta ló máa ń fún yàn tànàbì bá lóun ó pín kàn ọ́ tí Allah bá fún ọ sórí gbà hmm. tọ́ ànábì bá fún ọ àwọn kan ó sì pa àwọn kan tì kò fún wa bóyá lẹ́yìn ó ti gbọ́ wọ́n ń pín nǹkan gbogbo yìí lẹ́sìn wà ń bẹ̀lẹ̀ lẹ́tọ̀ọ̀sì wọ́n pín fáwọn kan wọn ò pín fẹ́yìn ṣe ẹ sọ̀rọ̀ abẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ ẹ gbanu abẹ́ ẹ̀ gbanu <laughs> ó sì lójú ẹni tá a lè gbanu sí lọ lálàáfíà ó lójú ẹni tá a lè gbanu sí tá a lọ lálàáfíà bí yẹn bá gbanu sí ànábì sallallahu alaihi wasallam onítàn tẹ yọ tẹ yọ fà tẹtẹ dì ànábì fáwọn kan kò fáwọn kan sẹ́wọ̀n pé ntí máa bí ẹ̀gàn nu ẹni tí àtòhun àtẹlómi wọn ọjọ́ fún wa tán bá jọta wọn dọ̀rẹ́ àbí wọn ò ní dọ̀rẹ́ yóò fọwọ́ tọ́ pé gbọ́ kìlómítà fọwọ́ tọ́ mi àní wọ́n bí wọ́n bí gbogbo gbaná nínú máa bí wọ́ <laughs> ọ̀tá ni wọ́n tó o pé ṣé íńtírẹ́sì ṣe ìsọdá mọ́kàn ní kí n bí ọ̀ ah, ìmọ̀ tó bí wọn náà ṣe ń ronú bọ́lọ́dá sí eléyìí kan lójú ló wà bò sí ẹ́ ìdábá tó wá wò wọ́n tó lánàá bì ló tún pín nǹkan báwọn tó tó àfi ká dákẹ́ bá ti wọn lè láyà kan sùn kalẹ̀ lójú ẹ̀ lórí mọ̀rọ̀ pé yé máa mùnáfíkì tó ṣe máa yọjú nù àwọn ìjọ ìpín tó bá rí oyún tó bá rí tó ju yín bá rin ju ọ̀tọ̀ ni tí wọ́n sọ tó bá ti di pé ojú bá ti yẹ ohun wọn kọ́ òun náà yẹ ó di mùnáfìkì nù ara àwọn kan tí máa ń bí táwọn èèyàn fi máa ń di mùnáfìkì nìyẹn bí kẹ́nìkan máa bọ̀ sí kọ́ máa rìn súnmọ́ kó nà darapọ̀ máwọn ẹni tó wà pẹ̀lú rẹ bóyá tó bá pè wọ́n ń kọ́yàn ní mà ìwọ gẹ́gẹ́ bí olùmọ̀ tí ń kọ́yàn ní mà ìwọ wàá gbé gbogbo wọn sípò pé kálukú wọn fẹ́ mà nípa nǹkan tó ọmọ ni wọ́n fẹ́ ṣàǹfààní nǹkan tó lu ẹlẹ́dàá wa tó bùn ọ lọ́dọ̀ rẹ̀ ìdí nìyí tí wọ́n fi súnmọ́ ìdí nìyí tí wọ́n fi rìn mọ́ ìwọ onímọ̀ ike nǹkan lé ayé ni wọ́n wá wá ńbẹ́nu wa ẹni tó pé ìmọ̀ yẹn ló ń fẹ́ kọ́ lódodo ọ̀nbẹ́nu wa ẹni tí ń wò pé o nǹkan tó yẹ kó fóun àmọ́ tí fóun àǹfààní kan bá yọjú ńjọ́ kan. ìwọ bá sì wo gbogbo àwọn tó wà lọ́dọ̀ rẹ láwọn ọmọ akéwò rẹ òkè léyìí oníbùkátà ti léyìí lọ eléyìí bùkátà tiẹ̀ ó tiẹ̀ kírítíkà ó ti ti gbogbo wọn lọ lọ́wọ́ á nǹkan tó ń pín un bí ká pé àwọn àpò ráìsì wọn kó wá bí ọgọ́rùn wọn á ní ìwọ gbá àpò ráìsì méjì so ìwọ wá wò pé bóyá ọ̀kan tiẹ̀ lè kàn wá náà wọ́n bá pin tán wọn ò fi kankan lọ tọ́ba kò sí sáà ẹ̀rìkẹ́ wọ́n kọ́ fẹ́ wọlé pé subhanallah ṣé èsì pé nǹkan kan ti dàrú so ní ọba ti kó mú ọ lọ́tà ní ọba ti múnáfìkì ẹ̀yin ọwọ́ àtẹ̀sẹ̀ dá màá ní ìsìn tí àṣìṣe súnmọ́ tó súnmọ́ yín laysa lillah kí ẹ ṣe torí ti Allah nítorí maslahatun dunyawiyatun faniya torí àǹfààní ilé ayé tí máa tàn ní. so ìṣẹ̀lẹ̀ ní múni mani tíṣẹ̀lẹ̀ ọ̀bá ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀jẹ̀ máa pè láwọn èèyàn yín bóyá ṣèyàn yín ọ̀tá yín ni wọ́n nígbà tí ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́wàá mọ̀ wọn lọ́tà yín báwọn eléyìí o wọn ò súnmọ́ yín lè là á wa innama li maslahatin dunyawiyyatin faniyah torí àǹfààní ilé ayé ti máa tàn ní. wọ́n máa ṣèṣe pé àwọn náà tó bá yẹ pé ẹ̀sìn òdodo lẹ́ ń sàlàyé wọ́n máa sọ ah, àwọn náà ti gbọ́ òdodo yé à ń bẹ́ẹ̀ náà tó lágbọ́ yé torí ẹ̀ àwọn èèyàn tí ò lágbọ́ yé kí àwọn ọba wa ṣàánú wa àsìkò tásìrí ọba wa tù lọ́wọ́ bá tún di lè má mú àwọn ẹni tí ò lágbọ́ yé ah, ó ló ṣe ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó tún wá jẹ́ pé wọ́n ló di ìmáàmù àwọn aláìlágbọ̀ọ́yé fẹ́ẹ́ ara sì wà pẹ̀lú yín látijọ́ yìí tá a ráǹfà nílé ayé tá a bá ti kúnu rẹ́sẹ̀ kú náà nìyẹn nítorí wọn bá kọ́ mọ́kálukú náà ni ó nì ṣebí ìmọ̀lẹ́ lẹ́ńlọ́kọ́ àbí ṣe kọ́ngílá lẹ́gbà kí kúkú ṣe kọ́ngílá lẹ́gbà ẹ̀sìn lẹ́lẹ́fẹ́ kọ́ ẹ̀sìn ṣe wá di ike bí ọba ti sówó ń bẹ̀ kọ́ fọ́ múra rẹ̀ àwọn mùnàfíkì bẹ́ẹ̀ pọ̀ láwùjọ Yorùbá yìí wọ́n pọ̀ bàjẹ́ tẹ́lifíṣàn alùsùnà alùlùbídì àgídí alùlùbídì àhán àǹfààní ilé ayé ni ó tú àṣírí wọn bí ẹ bó ṣe tú àṣírí wọn láwọn ìlú kan báyìí adúpẹ́ fún Allah fáwọn ọmọ nílẹ̀ yìí àwọn èsè mùnáfìkì bẹ́ẹ̀ náà bá wá wà àti pé ọ̀daràn ni wọn ò kúrọ́ àṣírí wọn ti tú kótó di pé afẹ́fẹ́fẹ́ ní fúrọ́ adìẹ wọn ti yọ ọ̀tà. torí di eléyìí wọn náà ké sára rẹ sábà ń pín nǹkan lé ayé sábà pín tí wọn ò pín kan bó ló sì sè é tí wọn fún àwọn èèyàn yòókù tí wọn pọ̀ ju tiẹ̀ lọ kí ló sè ibi tọrọ wà nù ànábì fáwọn kan kò fáwọn kan ìròyìn wa lọ bá ànábì sallallahu alaihi wasallam fáwọn ẹni tẹ́ ẹ̀ fún àwọn ẹni tí ẹ fún wọn ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu ẹ̀tẹ́ lu pé ẹ ti ṣe pín nǹkan yìí o ànábì ganu fa torí ẹ tọ́gà wọ̀ bá bọ́ bó wàá là wá kúrò jù tọ́wọ́ lọ bẹ́ wò tọ́wọ́ lọ kùbi tí ọ̀dàlẹ́ ó gbé gbà tọ́wọ́ lọ kùbi tí múnàfíkì ó gbé gbà ìwọ ò ní ìyà lọ́dọ̀ tó fẹ́ fi jẹ nìkan kí ẹnì kan ṣàlàyé àwọn eléyìí wọ́n ń bẹnu àtẹ́lu anabi muhammed sallallahu alayhi wa sallam anabi bá dé ó ṣe dá kó lórí ọmọ sínú o ẹ ti gbọ́ pé àwọn kan nínú àwọn ọmọlẹ́yìn yín wọ́n ti sèyìn gbọ́yé látàrí ìṣesí kàtà ẹ̀ṣẹ̀ wọ́n ti gáǹgì ara wọn láti jẹ́ alátakò fún yín anabi bá dé anabi bá bẹ̀rẹ̀ sí ní bá wọn sọ̀rọ̀ ó fi ẹ̀yìn fún Allah ó sì dúpẹ́ fún lẹ́yìn náà lọ́wọ́ sọ pé amma ba'd lẹ́yìn wá gbà náà fa wallahi inni la u'ti inni la u'ti ar-rajula wa ada'u ar-rajul ó fi ó fi Allah búra èmi á máa fún èèyàn kan ní nǹkan kan ń sì fún ń sì fi èèyàn míì lẹ̀ láì fún ní nǹkan kan wàlẹ́dì ẹ̀dàrú àhábò tí mo pati tí ń fún ní nǹkan kan o yọ wá jẹ pé mo nífẹ̀ẹ́ sí ju ẹni tí mo fún lọ àjẹpọ̀ orí ti tẹ̀lẹ̀ orí lẹ́fẹ́ sọ̀dà burú ẹ̀yin tá ànábì òfin ànábì fẹ́ràn ẹ̀yin ju ẹni tó fún lọ sẹ́yìn náà lọ yẹ kẹ́ tún bẹnu àtẹ́lù ànábì walakinni innama u'ti aqwaman lima ara fi qulubihim min al-jaz'i wal-hala' àmẹ́mi o níṣẹ́ ni mo máa ń fún àwọn ẹni tí mo bá fún nítorí tí mo rí nínú ọkàn wọn pé wọ́n bara jẹ́ wọ́n fara ya wọ́n bara jẹ́ wọ́n fara ya tí n bá fún wọn alágbèétan ni wọ́n ẹ̀mí pé mo fẹ́ gbé tán èmi nìkan lẹ́ fún ọwọ́ àfún wa tí wọ́n bá wá fún yọ sọ ìsọkúsọ yọ wéwè kówì ìdí tí mo fi máa fún wa nù. tọ́ wa akilu aqwaman ila ma ja'ala Allahu fi qulubihim min al-ghina wal khayr mo sì máa ń fi àwọn akatí fún sílẹ̀ fún nǹkan Allahu fi sínú ọkàn wọn. ní ayọ̀ ọkàn àti orí ayọ̀ ń bẹ nínú ẹ̀mí wọn orí ń bẹ nínú ẹ̀mí wọn tí ò lè jẹ́ kí wọ́n bínú tí ò ní jẹ́ wọ́n faraya tí ń bá fún wọn. amuru ibn taglib amuru ọmọ taglib tọgbà wa yiwa ní nínú wọn ni arákùnrin wa qala amúrò bínú taqi tó bá pè wọ́n ni wọ́n sọ fún bẹ́ẹ̀ ipò ọ̀n bẹ nínú ẹni tí ó rí àti ayọ̀ ọkàn bẹ nínú ọkàn rẹ mo sì nífẹ̀ẹ́ sí ọ ju ẹni tí mo fún lọ àìfún ọ kò túmọ̀ sí pé mo mo kórìíra rẹ torí pé oore àtayọ̀ ọkàn bẹ nínú ọkàn rẹ báwo ló ṣe gbọ́ ó rí i pé inú rẹ dùn tayọ kún fún ọ ní nǹkan lè ayọ̀ amúrò ibn Taghlib ó ní بكلمة رسول الله صلى الله عليه وآله وسلم حمر النعم آه قومي kakpe wọn fún mi ní ràkúnmí pupa tó ń wá dípò ọ̀rọ̀ tá nàbì sọ yìí ọ̀rọ̀ tó sọ yìí ó wù mí ju gbogbo nǹkan lọ rawahu al-Bukhari alimami al-Bukhari ló gbà wá ayé ọkàn bẹ fáwọn sàhábà torí pé lẹ́yìn ìgbà tá nàbì tún sọ̀rọ̀ yìí ẹni tó ṣe pé ló ń bí ọ̀rọ̀ yí padà inú wọn dùn wọn ò bọ́kàn jẹ́ wọn ò bára jẹ́ tẹ̀sí mọ́ pé àwọn aládàáradà ò sí fáwọn sàhábà kò sí sàhábì kan tí ó gbà láti pé kó òun rówó fi sápò kọ́ máa yọ òun sàhábì mi kọ́ máa lówó kó sì máa wòran tẹ̀sí mọ́ pé ẹni tó gbà lọ́gbà àmọ́ gbogbo wọn ní ọ̀dọ̀ jàǹfààní rẹ̀ yàtọ̀ sí àwa tẹ́gbẹ́ ọbẹ̀ wọn fún ọbẹ̀ ọ̀rá tuwó wa atọ́bẹ̀ gbẹ̀gìrì ọmọ tó wá ra tuwó wa dé wá ní ọ̀gá mo ti gbé dé mo ti gbé dé tọ ọwọ́ mo ti gbé dé inú rẹ̀ dùn orí mi lọ́wọ́ gbélé ni ọmọ fi dá ẹgbẹ́ gbé lọ. yẹnni kí lọ gbé sínú ọ́fíìsì àmọ́ tó bá ní ọ̀gá mo ti gbé ọ jẹ fáìlì fáìlì tá a máa fi pààrin tá a máa fi pàdà ọ jẹ wípé o lẹ́kọ̀ọ́ àwọn èèyàn bẹ pẹ̀lú ọ̀gá wọn bọ́gà sọ̀rọ̀ òun tú àṣírí kò ti ra túwó dé fọ́gà mo rò pé yé torí pé táwọn bá mọ̀ pé ni wọ́n gbé dé ẹni débi ń panu wọn pé à ẹ bá omi káwọn náà fi àbí òye mo ti ẹ̀ máa rìn tí wo ní bá ọ̀gá yóò bínú àbí òní bínú tó bá ya hun yóò bínú báwọn èèyàn ṣe rí lónìí àwọn sàhábà yóò gbóúnjẹ tó nílé yóò gbé jáde tí ọba rẹ nìkan kan dà yọ àlọ́ máa pe àwọn èèyàn nílé wọn pé àbí ẹ má bọ oúnjẹ tí wà ń tà ẹ má bọ oúnjẹ tí wà ń tà oúnjẹ má ti délẹ̀ tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ tó o lè ṣe bẹ́ẹ̀ ahun tó o gbé ráìsì sábíyá wọ́n bu ráìsì fún nù kúlà ó wá gbé sábíyá à ọ̀fẹ́ dà gbóná tó rẹ ni ó lóun ọ̀fẹ́ kẹ́nìkan kan rí sọ àwọn sàhábà mọ̀ pé ẹnikẹ́ni tí wọ́n bá fún bí ìgbà tí gbogbo àwọn ni wọ́n fún yìí sọ eléyìí jẹ́ ẹ̀kọ́ ńlá tí ẹ̀ka wa náà ká mú ń tá lò nínú rẹ̀ wípé ẹni tó lówó bá kọ nǹkan kan mọ́ yóò rí náà ẹni tó lówó bá sì kọ nǹkan mọ́ kò sí bó ṣe lè rí àmọ́ tá a bá ti láyọ̀ ọkàn àní banújẹ́ àní barajẹ́ torí ẹ ẹ ká láyọ̀ ọkàn jàmá wọ́n ràn àwọn èèyàn lọ́wọ́ pẹ̀lú owó wọ́n lọ́sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pọ̀ fẹ́ gbà tiẹ̀ àmọ́ kú dẹ̀dẹ̀ wọ́n dọ́dọ̀ rẹ̀ wọ́n bá lówó ní títàn ẹ má bínú sọ́yẹ kó bínú kọ́yẹ kó bínú torí òṣìṣẹ́ owó yẹn sí wọn lápò dábàá pé látàná tí mo ti ṣiṣẹ́ ẹ̀sánwó sẹ́mi sẹ́mi kí wọ́n fẹ́ sànù rẹ ni olú ẹlẹ́dàá sọ pé má alẹ́ mọ̀sánínà ní sẹ́bíìlì ààyè òsì fún yín láti máa ṣe ìbáwí fẹ́ni tó fẹ́ ṣe dáadáa sí yín sọ ẹ jẹ́ ká ṣàkíyèsí ẹni tó fẹ́ ṣe dáadáa sí wa dáadáa ló fẹ́ ṣe sí wa àmọ́ wa bínú àmọ́ wa bara jẹ́ kí ló dé tọ́jú pé ńgbà tẹ́ fẹ́ pé lọ́dọ̀ tèmi lọ́wọ́ tán ọ̀tán náà nù tí ọba tán kọ̀ tán náà nù àdìsí ọlẹ́kẹta wọ́n alátọ̀dọ̀ Hakim ibn Hizam radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qaal اليد العليا خير من اليد السفلى وابدأ بمن تعود وخير الصدقة عن ظهر غنى ومن يستعفف يعفه الله ومن يستغني يغنه الله متفق عليه النبي محمد صلى الله عليه وآله وسلم أن يوتوا لكي قل jò tó wà ń sálẹ̀ lọ ọwọ́ afúnni olóore jọ wọ́n tó fẹ́ fún yàn lówó ọwọ́ rẹ̀ wà lókè ọwọ́ ẹni tí ó gbà ìsàlẹ̀ ni ó wà ọwọ́ tí wọ́n ń fún yàn ó lóore jọwọ́ tí ń gbà lọ tọba wa fẹ́ náwó ìwọ tó fẹ́ fún yàn lówó àwọn ẹni tí ìtọ́jú wọn jẹ́ ọ̀ràn àyàn lórí rẹ bí ìyàwó bí ọmọ bí òbí pé àwọn àbúrò àbẹ́gbọ́n rẹ lóbìnrin àwọn ló fi bẹ̀rẹ̀ o àwọn ọlọ́kọ̀ọ́kọ́ máa náwó lé lórí o kìí sára àta o ìyá ń jẹ bàbá rẹ ń jẹ ìyá rẹ ìyá ń jẹ ọmọ rẹ ń jẹ ìyàwó rẹ àwọn lọ náwó bíi ẹlẹ́dà fáwọn èèyàn torí kí wọ́n lè bá pè ọ́ ní ọ̀làwọ́ ọ̀dájú pé àmì pé èèyàn méjì kan lélẹ́yìn o ẹni tẹ́ ń tọ́jú tí ìtọ́jú rẹ̀ jẹ́ ọ̀ràn yàn lé lórí àwọn ẹlẹ́kọ̀ọ́kọ́ máa náwó lé lórí torí ta lẹ́ ń fẹ́ káwọn lọ sábà tani kíyàwó rẹ̀ lọ sábà tani kọ́mọ rẹ̀ lọ sábà tani kí ìyá àti bàbá rẹ̀ lọ bá nígbà tí wọn bá ní nǹkan tí wọn lò tí wọn bá lówó tí wọn lè ná ìwọ kìí ṣẹlòmíì ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀rọ̀ ìyàwó rẹ ọ̀rọ̀ àwọn òbí rẹ àwọn eléyìí la fi bẹ̀rẹ̀ o bàbá rẹ ti jìyà ìyá rẹ ti jìyà lórí rẹ wọ́n ti dàgbó ti lówó bàbá màmá rẹ ò ní má wọ́n sì ń bẹ láyé báwo ni wọ́n sì máa live better life ọ̀ràn yẹn ni lórí ìwà ọmọ kó ṣàánú àwọn òbí rẹ má dá wọn dára wọn ọ̀ràn yẹn ni lórí ìwọ ọkọ kó máa náwó lórí ìyàwó rẹ ọ̀ràn yẹn ni lórí ìwọ bàbá kó máa náwó lórí àwọn ọmọ rẹ kó máa náwó lórí àwọn ọmọ rẹ ọwọ́ afẹ́fẹ́ yàwó ọwọ́ alóbìnrin tó bá lówó ni kẹ́ ẹ bá ń wá kí ló dé ó nítorí kó lè máa náwó lé òun lórí síbẹ̀ lọ yẹ kọkùnrin orí ta ni ó máa lé ẹnìkan lórí ọkọ ni lé ìyàwó lórí. وخير الصدقة عن ظهر غنى ilé tó dáa jù tó lóore jù nínú sàrà òun lè kí ni yorùbá kówó wọn ní irun mú olówó kò sí fàtú kò rọrùn pé kéèyàn máa fàtú tó bẹ́ẹ̀ lówó rí owó tẹ̀sí rí yẹn òun náà ní bátìrì ìsẹ̀mí ṣé ansẹ̀tì lè ṣiṣẹ́ láìsí bátìrì bátìrì tí wọ́n ṣáàjì ńkọ́ bí aláìsí bátìrì náà ni tọ́ owó yẹn àsìkò tó ní tó ń bẹ̀rù òṣì ìgbà náà ni tọ́ ọ bá mú nínú rẹ̀ tó fi ṣe sàrà sàrà tó lọ́lá jù kìí ṣe gbọ́kọ̀ láti ṣe sàrà títí tó fi wá di olówó àtijọ́ síbẹ̀ mo olówó àtijọ́. ó ti lówó kò lówó má ó ti lówó ò lówó má ọwọ́ akọ ọba kù ara wọn twenty twenty ten ten five five naira ọwọ́ àjọ ẹwọ́ àgbà nígbà tí wọ́n bẹ lọwọ rẹ burúkú kí ló dé tó lè nà kí ló dé tó lọ pé owó ló mú ọ owó rẹ. ìwọ ọjọga lórí owó rẹ kí ló ṣe ọ àsìkò tá a lówó tá a dí abọrọ ìgbà náà ní tá a bá ṣe sàrà ní sàrà yẹn lóore jù. ومن يستعفف يعفه الله ẹni tó bá wá láti kóra ró Allah mú kóra ró.

yọ tẹ̀wọ́ ìgbà tó ti tẹ́wọ́ ntí ọkàwọ́ pa tí ọkàwọ́ rẹ̀ kù ikú ni àmọ́ gbà tẹ̀yìn tó ti pété ẹ bá yín sẹ́lẹ̀ fi ṣe bí ìdínilá òní di pé ilé ọjọ́ kan má wọ́n bá yín náà ń ṣe bára kò ní ń gbowó oṣù tó bá jẹ́ pé ọba kóra ró ni iṣẹ́ rẹ̀ kò ní dìsẹ́ máa lọ́wọ́ dépò pé ọmọ sí bára àmọ́ ńgbà tí kò kóra ró ẹnu sẹ́ni ọ wà yọ máa tàtàrà sẹ́hùn sí bára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí lónìí ẹni tó wà lọ́fíìsì gbogbo nǹkan tí ọba ṣe fún yín yóò ṣe bára mọ́ gbogbo ètò dúró títì iṣẹ́ tó wá ní kó ṣe kọ́ ní kókó bíi bára tó fẹ́ ṣe subhanallah gbogbo bikibi wọn lọ gbowó báńkì owó rẹ nípa tó o bá sọra kó ní kó wọn kà lójú rẹ wọn ò dín wọn ti wá kọ ó ti pé wọn á polí ọlọ ọwọ apẹyìn lọ fẹẹ máa lọ gbà bàbá ẹ ṣàánú àwọn ọmọ yín o ebi ń pa àwọn ọmọ yín o àwọn ọmọ yín ní ìdìbò tí wọn ta o báràká gẹ́gẹ́ bí àwọn bára náà lórí ẹni kan díẹ̀ tó wọlé o ẹni tẹ́ ìdágbére fún òní mọbi tẹ́ lọ ẹ ṣàánú mi ó tamaman olóyìn náà máa sọ pé bàbá ẹ ṣàánú àwọn ọmọ yín o ebi ń pa àwọn ọmọ yín o wọ́n bu káta tí wọ́n fi mu bọ́tú wọ́ta o ẹ ṣé o bàbá o ah ah la ilaha illallah omi sì dúró títí kò tọ̀kílẹ̀ bá mú bọ̀ ṣé ẹ̀rẹ́ ti pa ọmọ yín bẹ lọ́nà ọmọ mi bá wò <laughs> torí pé wọn ò kóra ró ọwọ́ yẹn slack ó slack fún bàrà ntọ́kàn kú ẹlòmíì kù kò ju kórówó ra gbá tí ó fi máa ṣe bàrà igbó ń bàrà ló kù àmọ́ wọn ó ti ṣe déédéé gbá kí gbọ́ bọ́ bẹ̀ wala hawla wala quwwata illa billah ẹ̀ ń bá kóra ró Allah ó kó lára ko kò ní náwó sẹ́nìkan kó ń ṣe gbogbo wa laani, ṣugbọn ṣùgbọ́n ìyàtọ̀ tó kàn wá láàrin wa ni pé ìkóraró wa ọ̀pọ̀ jura wọn lọ ẹlòmíì ò rara. ní rárá torí wọ́n ní ẹni tó lójú òun lójú tì í tẹ́bá ti di jẹ́yà ń ṣe fún mi fún mi fún mi àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ni pé ojú ti fọ́ nígbà tí ó sì sójú ojú wò lọ́fẹ́ tì torí rẹ̀ à ń bùkátà láti jẹ́ ẹni tó ṣe pé ìtìjú ọ̀yà wa abẹ́ ẹ̀gbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ ni nínú àdéhùn tó gúnrégé yẹn ó ní idha lam tastahi fasna' ma shi'ta tó o bá máa ṣe tó bá wọ̀ á ìtìjú pàtàkì ìtìjú pàtàkì kìí ṣe gbogbo wa la ní tá a fi máa ṣe bára ṣùgbọ́n akóraró látàrí ipa nítìjú ìdí nìyí tẹ́ ẹ fi rí i pé oníbàárà ò tí ì pọ̀ ju mẹ́sẹ̀ máa lọ. ìsìláàmù ọ̀fẹ́ kọ́ máa tẹ́wọ́ sáwọn èèyàn nítorí pé òní yé tẹ́wọ́ sí wọn títí tí ó fi jẹ́ pé gbogbo ìkiri ẹran ni ó tàn kúrò lójú rẹ̀ gbogbo ẹ̀ ló ti fi gba bára láyé ọ̀wà wà lọ́la gbẹ̀ndà kìyàmà tí ò sí èkìrí ẹran kan lójú rẹ̀ gẹ́gẹ́ bá nàbì sallallahu alaihi ṣe ṣe sọ. wa man yastaghni yughnihi Allah gbogbo ẹnikẹ́ni tó bá sì láyọ̀ ọ̀kan tọ́ba láyọ̀ kan olú ẹlẹ́dàá ó tù ọ́ jẹ́ kí nǹkan tiẹ̀ ó tù ọ́ jẹ́ kí nǹkan tiẹ̀ ó tì ọ́ lọ́rùn olú ẹlẹ́dàá wa yọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ibi tèmi ò tó tèmi ò dùn tó tèmi ò dáa tó tèmi ò tó tèmi ò tó ńlọtúmọ̀ ẹni máa gbìyàn adédi kéèyàn dé ẹrú tí èdúpẹ́. torí ńgbà tó o bá ti ń wo pé tiẹ̀ ò tó o ní rí i pé wọ́n sóore kan fún ọ á ń bọ̀sibọ́sì kó dúpẹ́ o ní rí i pé wọ́n sóore kan fún ọ á ń bọ̀sibọ́sì kó dúpẹ́ torí rẹ̀ ẹni tó bá fẹ́ jẹ́ abọ́rọ̀ yóò ní ayọ̀ kan yóò ní ayọ̀ ọkàn wọ́n rún ẹja sínú ọbẹ̀ fáwọn èèyàn pé táwọn bá ti ń bu àsáró fún wa táwọn ń da ọbẹ̀ lé lórí wọ́n máa bu ọbẹ̀ yún tẹ̀rún ẹja tẹ̀rún ẹja ẹni tó wá wà èèyàn méjì tó wà wájú tiẹ̀ ìgbà tí wọ́n bu ọbẹ̀ fún wa síbi ó gbé ẹja tó tóbi nínú àwọn ẹ̀rúnrún ó gbé fún Mr A síbi ó tún gbé ẹja tó tóbi ju ti Mr A lọ fún Mr B wọn á dórí Mr C ìwọ nìyẹn o wọ́n máa ń fi síbi wá àwọn ẹja wọn wọ́n bá ń wá wọ́n ń wá gbogbo ẹja bá ń sá wọ́n bá ń wá wọ́n bá la ti tán àti tán nù abọ́ ọ̀rẹ́dì so wọ́n bá rọra bu ọbẹ̀ fún ọ. ṣàfihàn sáàtì ẹnu àbí èsì sáàtì ẹ ẹgbà tí yàn kí n gba tèmi báwọn ẹgbàlá bò sí ni ìwọ mi ta ìwọ mi ta bí ìwọ ẹwà dúró ẹja kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ tẹ́ gbé sínú afọ́fọ́ ẹwà tẹ omi ọbẹ̀ fẹ́mi ọlọ́ọ̀ dà tó tó bá yẹ kó o bá láyọ̀ ọkàn olú ẹlẹ́dàá ó tọ̀ ọkùnrin agbàsáró tiẹ̀ lọ́ máa lọ ẹnìkan bá sì dé tó bá ní àwọn tí wọn ò fi ẹja yẹn sórí oúnjẹ tí wọn tá ní àti tá ní tó bá lè mí bẹnu wọn sì fún ọ ní sadéènì odidi kan pé gbà ẹtù sóúnjẹ yín ẹ̀yin sẹ ti kọ́kọ́ fún làwọn ẹja kéékèèké sẹ bínú abẹ ní bínú ẹ sadéènì làwọn náà fẹ o àbí géta ayé eléyìí tó gbé sínú kiri yìí òun yọba dàlú náà Ayọ ọkàn pàtàkì dàmà Ayọ ọkàn rẹ jáde wọn pé ó ní the best aṣọ téèyàn lè wọ̀ lójú rẹ̀ nù lọ́ba jáde wá sí jùmọ̀ bó ṣe ń súnmọ́ mọ́tíláṣí báyìí lọ́ba ń retí ẹ̀ lọ́kọ̀ àtìmọ́ lọ́ba ń wò sásọ wa lè léyìí <laughs> aṣọ ni àbí èso aṣọ aṣọ ni ìwọ lọ mórí tọ́ọ̀bù aṣọ kúrò lọ́rùn rẹ̀ ọmọ àrìn o kí lápẹ́ ọ ìyẹn ti wèrè nìyẹn nígbà tó ọ̀la yọ ọkàn from àìláyọ̀ ọkàn èèyàn bọ̀ sí lẹ́bù wèrè ẹ wo aburú tí àìláyọ̀ ọkàn máa fi ṣèyàn torí di eléyìí ẹja máa dúpẹ́ fún Allah lórí nǹkan tó ṣe fún wa ká sì jẹ́ kí tiwa kó kún wa lójú títí wa bá ti kún wa lójú àní ṣìṣe nínú gbogbo nǹkan títí ẹ bá ti kún ọ lójú òní ṣìṣe wọ́tọ̀ lọ́kọ jẹ́ kọ́kọ́ rí kún ọ lójú tọkọ rẹ bá ti kún ọ lójú láyéláyé ìwọ kọ́ ni wọ́n tún sọ pọ nyálè lọdẹ ọkọ rẹ ìwọ tó láya jẹ káyà rẹ kún ọ lójú nítorí pé táyà rẹ bá kún ọ lójú láyéláyé kìí ṣe wọlé ni tó tún lọ ṣe zina ìwọ tó níṣẹ́ jẹ kí iṣẹ́ rẹ ọtí Ọlọ́run nítorí pé tí iṣẹ́ rẹ bá ti Ọlọ́run ọ̀yà jẹ́ni tó ṣe pọ̀ tàtàrà sẹ́yìn tún rí iṣẹ́ tó tún dáa jùlọ ni kì í wá ṣe kọ́ pẹ̀ ètò ti rí tì ọlọ́jókòó kalẹ̀ kébi ọyọ́ lójú kọ́ hàn léèmà nítorí pọ̀ láyọ̀ ẹni tó bí ma jẹ́ kọ́ máa rí ọjọ́ lójú má fi ọmọ ọlọ́mọ má fi wé ọmọ tiẹ̀ má fọmọ rẹ̀ má fi wí ọmọ ọlọ́mọ tọ́ ọ bá ti lè fọmọ rẹ wí ọmọ ọlọ́mọ ọ padà lu ọmọ tiẹ̀ pa ọ ọ padà sí ọmọ rẹ léṣe ẹnìkan ní ìsìn sọ fún wa ó ní ẹ eh, mashallah la quwwata illa billah àkọ́bí òun láti gbà tó ti wà lọ́dún mẹ́sàn-án ló ti ha alukur'an ọ ha gbogbo ẹ̀ kalifatiha ọkàn ní mashallah la quwwata illa billah ìwọ̀nba àyànjú lọ́gbà pẹ̀lú ọmọ tiẹ̀ kí wọ́n ti kọ́ lọ ọmọ ọmọ ọyọ́ àdá ìwọ ń tiẹ̀ ti ń lọ́dún mẹ́ńlá o ti ha gbogbo kùránì ọmọ òfò àwọn ẹgbẹ́ rẹ látọdún mẹ́sàn-án wọ́n ti ha ọmọ ọbú ọmọ òfò ọmọ ọbú ṣé ó kì í tọ́da ni ó sì ọmọ tiẹ̀ létí àwọn èèyàn tẹ́ rí láyé yẹn agbára àti ìkápá tó lù wá fún wọn ó yàtọ̀ síra wọn. ọmọ tí ò good níbi kọ́ hàn ó lè good níbi kọ́ gbàgbọ́ ọmọ ní nǹkan kan eléyìí tí Allah fún tẹ́gbọ́n ọmọ tó hàn kan òun nírú ẹ̀ tọba wa ní irú ntẹ́nìkan ti ní o ọba ti ní ajẹ́ pé ọmọ arú èwo ni wọ́n bí padà lu ọmọ pani gbogbo nǹkan tó bá fún ká máa ní abẹ Allah kódà kókó tún wá sí gbogbo bí tá a kù sí kọ́ràn wá lọ́wọ́ kó sì wá lọ́kàn nínú àwọn ẹrú tó ṣe pé wọ́n là yọ ọkàn wọ́n sì máa kóra ró sáwọn wà rádaràda àwọn wà pálapàla abẹ kó tún wá sí kó sì wá lọ́mọ àlùjànnà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbéèrè kan àbí ìbéèrè méjì. الصلاة ها؟ ها؟ إني من قطنقا sí wọn lọ́ba kan ọbẹ̀ tí ó gbọ́n náà parí kùsù. torí pé ànábì sọ̀rọ̀ kọ́ máa kílẹ̀ wọn kàn ká kàkùkà náà. kí ni ìdájọ́ ọkùnrin tó fi relaxa sírun rẹ̀ a kò sì tọ́jú orin barun jẹ ní tọ́jú orin báwọn. bóbìnrin kan bá fi sí wọn ọbarun jẹ kátó apọkùn rìláxà bá o ẹ mọ̀ pé àwọn obìnrin tó máa fi rìláxà sí irun wọn irun wọn kú lórí bólúwa ti ṣe dá nírun àwọn èèyàn dúdú yọ padà di bí irun àwọn tí kìí ṣerú wa bí àwọn India Pakistan Lárúbáwá òyìnbó. eléyìí tí ọ̀tọ̀ báwo wá ní ìwọ ọkùnrin wọn a máa fi rìlágbà sí wọn pé kí n lọ jẹ yó ẹ gbọ́pọ̀ ànábi sallallahu alaihi wasallam làánà àwọn ọkùnrin tí máa ń ṣe bí obìnrin àtàwọn obìnrin tí máa ń ṣe bí ọkùnrin tóbìnrin bá ṣe ọ̀tọ̀ báwo wá ní ìwọ ọkùnrin kí lọ fẹ́ wà lọ́dún náà. Alaikum salaam. láṣak gbogbo ẹ̀bùn tó máa ti fi sun ọdún tèèsì táwọn mùsùlùmí tó bá dá wa lójú pọ́dún yẹn ni wọ́n fi sùn kọ́ yẹ ká gbà kò sì yẹ ká jẹ́ sábàbí tí mùsùlùmí ò fi gbà tó eléyìí jẹ́ ìtanijí fọ́kàn nínú àwọn ará almadina bíi so ẹ ṣàkíyèsí. E àwọn tá ní kinní kan àwọn fẹ́ẹ́ ṣe kinní kan yẹn tá ti lọ ọmọ kinní kan o àbí òye wa so ẹ gbọ́dọ̀ gba kinní kan fáwọn kan o náà maaleykum salaam sọ̀rọ̀ dáadáa mi ń gbọ́. kọ̀lẹ́jọ́gún ẹ̀ káfíìrì mùsùlùmí náà ni wọ́n pè wọ́n ọmọ jẹ́ mùsùlùmí bàbá jẹ́ káfìrì bàbá jẹ́ mùsùlùmí ọmọ jẹ́ káfìrì wọn ò lè jogún ara wọn tẹ́lẹ̀ náà ta lọ́ọ́ bá tún jogún bàbá rẹ̀ náà ló jogún ọmọ rẹ̀ náà ló jogún ìyàwó rẹ̀ ló jogún ọkọ rẹ̀ ló jogún ọmọ ìyá rẹ̀ ló jogún mùsùlùmí ò ní jogún káfìrì káfìrì ò ní jogún mùsùlùmí náà aleykum salaam. gbogbo àwọn nǹkan tó jẹ́ pé tóbìnrin bá ṣe yóò pàtẹ rẹ̀ síta yóò fi dàbí ẹni tí kò lẹ́sìn tó yẹ kó ní ẹni tí ò ní tìjú tó kó wà pẹ̀lú ẹ̀ kò kóbìnrin ó ṣe ẹ mọ̀ pé àwùjọ níbi ìbàdàn kìí ṣe islam lẹ́sẹ̀ gbogbo àwọn béèrè mi tẹ̀ máa ń ṣe kò nítumọ̀ kìí ṣe islam lẹ́sẹ̀ so torí ẹ̀ náà ló ti jẹ́ pé tóbìnrin bá ń gun márùá yóò gbọ́kùn yóò gbọ́kùn ọlọ́kùn yóò ní wọn á jókòó lẹ́gbẹ̀ẹ́ òun abẹ́yìn òru wọn jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sùn kí tẹ́wọ́ ti gun ọ̀kadà tẹ́ gun márùá gbogbo àwọn tó gun ọ̀kadà yín tó gun márùá yín ti di fámìlì yín gbogbo dítèsì fámìlì yín lẹ́jọ́ máa sọ. So so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn kò tọ́ náà alaikum salaam. ó fi ìyàwó rẹ̀ kalẹ̀ ìyàwó ń lo nìkọ́ọ̀ ẹ̀tọ́ kí wọ́n á ní ìbéèrè kò sí èmi ò tí rí ìbéèrè mọ́ èèyàn ń tajà social media ebi lè rẹ̀ lọ́wọ́ títí sì ní ti ń tà ní. náà náà èmi ọmọ kò tí ì béèrè gbogbo tó ń sọ kò tí ì béèrè ní ìsìnyàwó lo nìkọ́ọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú pé ń tajà lórí social media because tó máa ń tajà lórí social media tó bùkátà kò fira rẹ̀ hàn ní àbọ̀jà tó ń tà ló fi hàn ẹ̀hẹ́n tó wọ́n ó ṣàlàyé bí ṣe ń tà eléyìí tó kọ́ lóminú tó fi fẹ́ béèrè tí wọ́n bá fẹ́ gbọ́jà èmi kọ́ ni mà ṣàlàyé léyìn fún ọ tó ń béèrè wọn náà lọ ṣàlàyé torí mi ò tiktok tó ń sọ yẹn Wa alaikum salaam nísìnyí ẹ rí i pé àwọn àbẹ̀rẹ̀ táwọn máa ń béèrè tẹ́ ẹ bá máa sọ́ra dáhùn rẹ̀ ọ̀tọ̀ ní tán béèrè ọ̀tọ̀ ní tán yìí gbọ́ yìí tẹ́ dáhùn wọ́n wá gbé sórí ní táwọn béèrè bóyá tán béèrè yẹn ọ̀tọ̀ lápèjúwe lọ́sàn-án yìí ẹnìkan ní irú àwọn obìnrin wo ni sẹ̀rí ọgbà kéèyàn fẹ́ wọ́n á ní à nǹkan tó ń sọ yẹn ọ̀rọ̀ nípa rẹ̀ fẹ́ èmi sì lásìkò tí mo lè fi dáhùn rú béèrè báwọn ẹni tí ń bá ń dà wọ́n láàmú ni ò béèrè lọ́ba ni ọ̀dà bàbá òun fẹ́yàwó ìgbà tí bàbá òun sì ń fẹ́yàwó yẹn àníyàn tó fi fẹ́ ni pé òun fẹ́ fẹ́ fọ́mọ òun àmọ́ bàbá òun gangan ló pẹ̀lú àníyàn kó wọn yọ̀ǹda rẹ̀ fọmọ o láì ṣe kùnú ṣé èèyàn lè àwọn èèyàn tí ẹ mọ nǹkan sọ ní ìsìn wọn sọ pé bàbá òun fẹ́ yàwó fúnra rẹ̀ àmọ́ pẹ̀lú àníyàn kó ọmọ òun ló ń fẹ́ fún àmọ́ ní tó ti béèrè nù kìí ṣe ikú wa sọ pé àwọn obìnrin wa àtòbìnrin wa àtòbìnrin wo lèèyàn lè fẹ́ mélòó la fẹ́ kà tó eléyìí túmọ̀ sí pé ń tẹ́ fẹ́ béèrè o. ẹ ṣàlàyé rẹ̀ dáadáa kìí ṣe pé ẹ sọ àbọ̀ ẹ fa àbọ̀ ọ̀nù èmi ṣàtinú márùn náà. Aleykum salaam. Ọkọ ń yẹn kí gẹ́gẹ́ bí ìwọ lápèjù ọkàn rẹ ní kó má jáde ó sì máa pé tọkàn rẹ bá ti ní kó má jáde tó bá jáde ọgbọ borí gbogbo rọ yẹn ọkàn rẹ ní kó má jáde má jáde kó má lọ kíláàsì wọn jáde ibi ńpọ ọmọ lọ bí sẹ kó kébi ọ̀pọ̀ kálí ọkàn rọ òní sọfọ ọjáde tọsọ a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq kó jókòó nulẹ̀ tábúrò ọba sí ọyọ àbọ náà wọ́n ní sáwọn lè sọ ma wọn ní amíra wọ́n máa ń sọ ma bẹ́ẹ̀ àmọ́kèso kọ́tọ́ da torí pé yín yín yàn ti bọ́ bẹ́ẹ̀ pé ọ̀gá bìnrin ọ̀gá ọgá ọ̀gá àwọn ta ni náà. wọ́n ní ṣé Allah yọ sàn yẹn án lórí àníyàn èèyàn. tó máa ro dáadáa lọ́kàn rẹ̀ tó bá padà rí ṣe ó tó bá rí ṣe ó kó gbèrò àti ṣe dáadáa bí ti sọ láti kọ àní ìsìn wọn rò pé màá ṣe sọ̀láàtì ìṣà ọ̀ wá ṣe sọ̀láàtì ìṣà lónìí àṣùbà ló ṣe lọ́la wa ló ti lánìyàn àníyàn rọ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ àmọ́ ń ronú pé màá bọ́ aláìní ọ̀dà níyàn láti bọ́ aláìní tó o bá rówó ọ̀ wá rówó àìkò bọ́ aláìníyàn olúwa ó tún san lẹ́sàn-án àníyàn dáadáa tó nù náà rárá o Muzdalifa bá o wọ́n ní sáà lè sọ sukú àwọn ní Muzdalifa rárá o Muzdalifa Mẹ́kà ló wà kéde bíi alimadina o wọ́n ní alimadina ìlú anabi sallallahu alaihi wasallam gbogbo yẹn ló sì nífẹ̀ẹ́ rẹ̀ náà. sóbìnrin ẹ kò á ní jẹ́ nìkan kan rí yóò gbé pamọ́ náà. wọ́n ní sọ lè lo rọ́bà àbówù láti dirun obìnrin bẹ́ẹ̀ ni tí máa ń ṣe nǹkan oṣù àbí tó bá jọ máa róńdó tí ò ti bàlágà àmẹ́ńtó ti bàlágà tí máa ń ṣe nǹkan oṣù ló lè fòwú àbí rọ́bà dirun tí nǹkan oṣù bá ti tán kó tu torí pé ọ fẹ́ sálọ àlà à ń fẹ́ kí omi ọkàn bíkíbi náà. عليكم السلام ń lọ nìkọ́ aṣọ sóbìnrin tibọ́sà ti bu ara rẹ̀ aṣọ tó aṣọ jìlbáàbù tán ní kóbìnrin ọwọ́ kò gbọ́dọ̀ fún tẹ́lẹ̀ náà yóò jẹ fọ́ọ̀fọ́ aṣọ làǹbùlàǹbù. Yọ̀wá ti mọ̀ lọ́wọ́. àná ah, eléyìí eléyìí kọ́ ní Islam sọ pé kóbìnrin ó ṣe ìyẹn ni pé ọwọ́ àǹkárá ìró àti bùbá ọwọ́ abojú àbọ̀ gáàm tí wọ́n dára ọwọ́ abojú eléyìí kọ́ ni wọ́n ń pè ní hijab hijab aṣọ tó gbéwọ̀ tó awọ ara rẹ̀ ó bo ọ̀ṣọ́ aṣọ tó wọ̀ òní wọ́n pè ní hijab ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ àbòjú irú ìjà máa ń ṣe láwọn àlùkà ńlẹ̀ Yorùbá yìí kẹsàn ní hijab tó ṣe rí àníkan ọ̀sẹ̀ ẹlòmíì ọ̀wọ́ léètì tó jẹ́ létẹ̀ tó yẹ pé ń kọ́ni yóò tún àbòjú ó dájú pé gbígbà téèyàn ọ̀ma túmọ̀ ẹ̀sìn ti ń ṣe ni ọ̀sọ́ yín wọn ni kẹ́ ẹ gbé pamọ́ kí ni túmọ̀ ojú tẹ̀ ń bò nígbà tí léètì yín ti wà ń tà náà wa alaikum salam. ẹ rí i pé ìmáàmù bóòlù ṣe gbójú ẹsẹ̀ méjì o. eléyìí wọn àṣejù ti wọ̀ ìmáàmù tẹ̀ ń jọ ń ṣe sọ̀lá nígbà tí ẹnìkan tún darapọ̀ mọ́ yín kò lè gbé jẹsẹ̀ méjì lọ sí ìwà wájú àṣejù ti wọ̀ náà torí tó bá gbé ẹsẹ̀ ọ̀tún àti tòsì ńlọ̀kan tó bá tún gbọ́tún àti tòsì ó di méjì náà. Aleykum salaam tí wọ́n máa ń ṣe kí ni. Mhm. tí wọ́n máa ń ṣe àkàrò lẹ́yìn sọ́lá sí lẹ́yìn wọ́n á túmọ̀ sí pé ò lè tò lẹ́yìn rẹ̀ àwọn akọ́ máa ṣe lápapọ̀ náà bíbí àná sọ wá túmọ̀ sí kò lè tò lẹ́yìn mọ̀ ń bí ọ léèrè kò sí báwò sọ túmọ̀ sí kò lè tò lẹ́yìn because ká ẹ má lọ di ẹni tí kan lè koko tí ó nítumà torí jọ máa ń wálé máàmù tí èsè ru bídí àwọn yẹn yọpẹ ó ti kó yẹn thousand jọ kó tó rí kàn torí ẹ làwọn fọkànhá ò ti sọ pé àwọn ìmáàmù tí wọ́n ń ṣe fisikun amali àwọn ni wọ́n pọ̀ jù àwọn ìmáàmù tí ń hùwà pòkì àwọn lọ́pọ̀ jù eléyìí fárúgbà ṣòkòtò eléyìí ń wọlẹ̀ eléyìí mu sìgá ọ̀mùtí leléyìí ó ń eléyìí ń ṣe adkar jama'iyya lẹ́yìn sọ̀lá sọ àtò lẹ́yìn wọn látàbá rí ìmáàmù mi sọ àmọ́ gbà tó máa ń ṣe rádaràda wọn àní sí pẹ̀lú wọn tó bá ti sálámà tí wọ́n bẹ̀rẹ̀ bídí àwọn òwò jáde ọjọ́ ìbùsùn. Naam. No.

àtọ ọwọ abọ mi ni ọwọ abọ mi ọwọ abọ mi tó ti máa ṣe information rẹ torí tó ọba jáde mọ́ṣáláṣí nígbà tá à ń ṣe bídíà wọn wá parí ọwọ lé so àwọn náà ni wọn padà pé ibi ìkọlù tiẹ̀ kẹ máa ṣe wáàsì wọn rò pé yé tí wọn bá sì jókòó tí wọn gba àwọn ṣe bídíà wọn ti wọ gàù ọkọ dín náà ti sọlá àríkùn fil kitabi. أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم في عبادكم أنت وأنا تستفيد جعلا نعم عليكم السلام Thank you. ẹni tí ń sin ẹlẹ́dẹ̀ mi ń gbọ́ ọ. Fún ló ń jẹ ẹlẹ́dẹ̀, ní ti ń sin ẹlẹ́dẹ̀, ó wá rí èrí lọ́dọ̀ yín, ó ló ń fẹ́ fẹ́ ẹlẹ́dẹ̀, èpo ẹ̀gẹ́ ló ń fẹ́ fẹ́ ẹlẹ́dẹ̀ èèpo esu olóńfẹ́fẹ́ lẹ́dẹ̀ àwùrùbìlà tó tí ń sìn kéde pẹ́lẹ́dẹ̀ lọ́mọ́mọ́ wa jẹ o tẹ́lẹ́dẹ̀ bá ń kọjá lọ tó wá rí tó jẹ nǹkan mìíràn o àmẹ́yìn lẹ́ ràn án lọ pẹ̀lú tí ó fi máa bọ́ ẹlẹ́dẹ̀ àìlẹ́yìn òboro náà. bí báwo ọ̀ ní jáde aláìmọ̀kan làwọn eléyìí ẹ̀ kọ̀ wọ́n sàkó yorùbá náà wá ní hmm, hayya ala salah hayya ala falah qad qamatis salatu Allahu akbar Allahu akbar gbogbo yà ni la ilaha eléyìí ẹ kò lé ọkọ̀ nù mọ́sálásí àwọn olódò àwọn olódò làwọn èèyàn yìí kí wá sí lògùn odò kakọ̀ ẹ̀yin èèyàn mi mashallah ẹkú ìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe máa pariwo níparí fọ́ọ̀mù ọ̀tako bẹ́sì islam ti ṣe fi kọ́ wa ẹ̀ wọ́n ti ẹ̀ ní bàbá dáhùn ìkọ́mọ̀ rárá rárá kò burú. Aleykum salaam. Kí ni sọ akíkọ̀? Kéku pẹran. Èmi ọmọ tó máa kíkọ̀ tẹ̀ ń wílẹ̀. Àbí kíkẹ́ wa jẹun, àwọn ètò ẹ bá gbà lérò ní kẹ́ máa sọ. Tó wá pé pípẹ́ran, tẹ bá pẹran kó rùn tó wọ̀ àsìkò rẹ̀ ni. Ẹnìkan wá wù kíkẹ́ tó wá jẹun torí pọ̀ ń bí ma bọ́ bá rí kó fi sí kọ́ bá fi sálẹ̀ ńlọ́mọ náà aleykum. àwọn ilé ń tọ̀rí kọ ni wọn àwọn ètò bá ti jọ ń tọ̀rí kọ tẹ̀ mọ́ pé wọ́n ti kọ́kọ́ ṣe kọ́ mọ̀tà tó bá ṣe kọ́ mọ̀tà ìmáàmù òní ti Allahu akbar ó dìgbà tí wọ́n bá gbára gbóná fún kékeré láàdìlà ìlọ̀lọ̀ láàdìlà láàdìlà máàmù àti gbogbo jama so ọ̀rọ̀ ajáde ni má bàa wọn ti sọ̀dà àwọn olódo ọ̀nbídé àbúrúkú làwọn eléyàn náà máa lè kún sọ. Thank you nípa àwọn abẹ́rẹ́ ìṣẹ̀lẹ̀ ìwà ìpínlẹ̀ náà wọ́n wá fún ìyàn ní ìgbà talẹ́ńtọ́ bẹ́ẹ̀ ọ̀gá ní kọlọ́bù ń ti ṣe ara ohun àbára ṣètò gbà ẹ ò ní kọ́ ọ̀gá ní kọlọ́bù ti ṣe wọ́n fi ṣètò ń ṣe wọ́n fi fún ọ pé kò ṣe. Thank bó lọ́gá ti rówó bó lọ́gá tó ní kò ṣiṣẹ́ ti rówó ebi gọ́ọ̀mẹ̀ntì lẹ́ ń ṣiṣẹ́ fún. ọ̀gá yẹn lẹ́tọ̀ láti sọ pé kọ́ máa mú lọ gọ́ọ̀mẹ̀ntì ọjọ́ gbà yín ṣiṣẹ́ lónìí ní kọ́ máa mú lọ ọ lọ sí joint account state government yín yẹn ọ lọ sanwó yẹn síbẹ̀. náà àmọ́ tó wá àti pé gbogbo àwọn ìbéèrè yẹn náà ó ní ìdíkọ́jẹ́ pé tẹ́ ń lo òfin ṣẹ̀ríà náà. Aleykum salaam. Mbọ̀ ní mọ́sálásí táǹsì òkú sí. Tọ́ba sọ pé mọ́sálásí táǹsì òkú sí, ó túmọ̀ sí pé inú rẹ̀ ló kú wà. Mbọ̀ wà ní mẹ́ńbọ̀ ni gàgà onímọ̀síláṣí tí wọ́n sìn òkú sí lédè yorùbá tí wọ́n bá sọ pé mọ̀síláṣí tí wọ́n sìn òkú sí ń bọ̀ lóko wa nínú mọ̀síláṣí tí wọ́n bọ̀ wá ní gàgà náà wà ọ̀n sọ èdè tí ń takora wọn náà wà lẹ́yìn sọ̀rọ̀. Thank you lọ́pọ̀ bẹ́ẹ̀ so ilé tó jẹ pé pé ẹni yẹn ó ń tó lọ́pọ̀ so wọ́n á sọ pé ó gbúdọ̀ ó gbúdọ̀ lọ ṣiṣẹ́ ẹsẹ̀ gbogbo yóò lọ fi ó fi kó gbogbo lọ lọ́pọ̀ látàrí bí àwọn ọ̀sẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ lọ lọ la bákan náà tó bẹ́ẹ̀ tó bá jẹ́ tó lọ kọ́ tó bẹ́ẹ̀ tó ṣe ìṣẹ̀lẹ̀ láwọn ọ̀pọ̀ àti ìṣẹ̀lẹ̀ tó ṣe fáwọn kò sí advice ju pé kọkùnrin náà wáyàwó rẹ̀ síwájú lọ tí ọba ti fẹ́ fẹ́ àwọn kan tí condition bá ti ń pọ̀ wáyàwó rẹ̀ lọ bí tí ò ti sí condition. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك